باب حد الزنا عن عبادة بن الصامت رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ini ini lagi. musuh dari boy, nípa tàbí jùlọ nípa àwọn àwùjọ tí àtijọba àwọn aláìkú níbẹ̀ àṣàlàyé fún wa hadith fún àbára wọn sọ́ọ̀mì ṣàlàyé fún wa kí ni ìjìyà lẹ́sìn ọlọ́run bá lẹ́ni ọlẹ́ nílé lẹ́tìn ọ̀nàgbà Muhammad sallallahu alaihi wasallam fún ẹni bá ṣe zina olùṣe zina ni olùmọ̀jẹ̀ máa bẹ́ẹ̀ ọmọ ìrọ̀mí gbẹ̀rẹ̀ tí ó bá ti súnmọ́ ní títọ́kọ̀ báyà ẹ̀ tí ìṣẹ̀lẹ̀ náà ló ń tọ̀ tí ẹni tá a pèlè ti nà bẹ́ẹ̀ ni súnmọ́ tó súnmọ́ yìí gẹ́gẹ́ bí ṣùkú àti halal gẹ́gẹ́ bí àyè òkú kan bẹ ní ọkọ̀ bí pẹ̀lẹ́gbọ̀n ọmọ tó súnmọ́ padà wà lọ súnmọ́ ẹlẹ́tọ́ mi abẹ́ni tó yẹ pẹ̀lẹ́ tó súnmọ́ yìí àwọn wípé ìṣẹ̀lẹ̀ tọ̀ ọkùnrin ní àwọn ìṣẹ̀lẹ̀ gbà mí ṣùgbọ́n ẹni wá ti ṣe irú nǹkan báyìí wọn kò lọ jìnnà ọdún ọjọ́ ọjọ́ náà wá òjíṣẹ́ lọ́sọ̀lá ọ̀sọ̀lá kórè lẹ́bi àmà àbálẹ́jẹ́ níbi ẹ̀ka tí yóò dà wọ́n wọn náà. Sàbẹ̀wá ní ìjọba يلذين بيده ايه واللاتي ياتين الفاحشه من نسائكم فاستشهدوا عليهن اربعه منكم فان شهدوا فامسكوهن في البيوت حتى يتوفاهن الموت او يجعل الله لهن سبيلا ọlọ́run bá lọ ẹlẹ́kẹ́ àmì àti ìjẹ́rìí kí àwọn ọkọ̀ ìjọ ṣẹlẹ̀ náà. fàyẹ́ńṣà nínú táwọn mẹ́rẹ̀ẹ́rẹ́ bá ti wá jẹ́rìí pé òótọ́ ni wọ́n ṣe ṣì náà ìyá tí wọ́n fi jẹ́ ní pé máa sàkó owó dàbí ìwé ẹ lọ ti mọ́nà lẹ́nu ẹ wá lọ́dà ẹ lágbòó ẹ fi ti lọ́kùn ẹ pa ẹ má sì máa yorùbá àpapọ̀ yorùbá àti gbogbo tó bá tó àkọsílẹ̀ fàbísí gbogbo dàbí ìwé ẹ lọ ti mọ́nà lẹ́nu hátà ìtàwọ̀n bá ọlọ́run ṣàlàyé ìjìyà tí ó máa bẹ fún àwọn ẹlẹ́sìn náà tí bá ń tọ́ máa ní tí ò tí ì lọ́kọ tí ò bá yé àwọn ẹnu buhari humanity káti ẹ̀ pé kó láwùjọ kó lọ pé kó lọ lókà gbẹnu ṣíṣẹlẹ àdúrà tí wọn fi máa bẹ̀rẹ̀ tuntun sí náà lọkùnrin àgbóbìnrin tí ti ṣáájú ní bọ́ọ̀lù kánà lẹba ìgbàkọ tó bá lẹba ká wà láwọn yóò ṣáájú tẹ àwọn àgbè kó láwùjọ ilé kó láwùjọ ní ọlọ́wọ́ ìwádìí àgbẹ̀bí náà pè lẹ́wọ̀n ní wọ́n lọ́kùn sí ìgbà yẹn lọ́kọ́jọ́ sí ìgbà fún wọn ìjọ tó kàn cikin da ya kula lokaci wajen shi nan da láwùjọ ní òpé ìfún àwọn ọmọ kékeré iṣẹ́ fúnkún òun ṣe ẹgbẹ́ tíláàpù àwùjọ ẹni ó dà yóò lè jìyà fún ẹni tí ìṣàlẹ́lẹ̀ ọ̀dọ̀ sí náà. ẹ wá rí wọ́n sẹ́yìn kò lè fẹ̀ níbi ẹni tó wáyé pé iṣẹ́ sí náà ti ẹ̀ lẹ́yìn tó ti délé bọ̀ ní délé bọ̀ tó ti lọ́kọ̀ọ́ yìí ó dà kí òun àtọkọ tí ó lọ́kọ́ ìlú mẹ́rin pé òun ò súnmọ́ àwọn ju ẹ̀kẹ́ náà lọ bá wa wálẹ̀ lọ́dà tó ń tàn tó lè ní àti kó tọ́mọ kékeré nínú òfin ọlọ́run èyí sọ ọmọ kékeré ní òun àlámà ìlọ́kọ láyà wájú oṣù tàbí lébọ̀ gbogbo ẹni tó bá ti máa máa tó lè súnmọ́ máa ń já máa ń já máa ń wá ẹgbẹ́ fi ẹ̀ka ìsọ̀ kẹ́kẹ́ ọwọ́ àtẹ̀yìn wọn gbogbo ẹni nínú tó wọn láti ẹ̀kọ́ yé tó ń bá kọ́ wá lọ sí ṣìnà ìyá tí ẹ̀kí ṣe wípé àádọ́ta lẹ́gbà lọ́wọ́ jẹ́rìí tòbí àti àádọ́ta lẹ́gbà ọgọ́rùn-ún ọgọ́rùn-ún lẹ́yìn ìgbà náà á wà á sọ ọ́ bá ti ṣe wá lọ. lórí àdéhùn yìí á اجتهاد القاضي قال إلى الجورج يكون بسايس لمن بيرد كان كل سابو جورجي bí alóòtú máa ń gbà ní àti ibi tí agogo ju tẹ́lẹ̀ lọ jọ́ọ̀dì ní ìsáì láti máa ń bà lẹ́sẹ̀ nínú abẹ́bẹ̀ náà. Mákùlẹ̀ gẹ́gẹ́ pé tó jẹ́ basic and principal ìjìyà rẹ̀ ní ìjìyà láta ní ọgọ́rùn-ún lọ. Bẹ́ẹ̀ náà ni ẹ̀rí ti adẹ́lẹ́bọ̀ tó ṣoṣì náà ta ní kó wá wọ́n ló bẹ̀rẹ̀ náà wọ́n lẹ̀ lọ pàlàkì òfin ọ̀rọ̀ oṣù tó ń jù pé bí wọ́n bá wo ìpìlẹ̀ tí yóò fi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lẹ́ káàtì wọn mọ́lẹ́kẹ́lẹ́ vai káwa sì kà á pẹ̀lú ìṣòro bàbá ìjọba ọlọ́run tó wá ní kí wọ́n náà sáfà rẹ̀ pé ayàyẹ ẹ̀ parí ṣùgbọ́n ìdájọ́ tí ayàyẹ gbé ìṣèbẹ̀ òní ayà náà الشيخ والشيخة إذا زنيا فارجموهما البتة نكالا من الله والله عليم حكيم فأمر الخطاب ولا يقول بس بس وقال لي ونسبت وقال لي fọ́síkọ̀ tìláwọ̀tá wà bá fi àkọ́kùnmọ́ ìdájọ́ tí ó gbé lọ́wọ́ ó sì wà ní ó wà ìwọ́kẹ̀ ṣùgbọ́n kíkà rẹ̀ ní òṣèlú buhari náà lọ́rọ̀ wá ní ìyàrá ní adélébọ̀ lóbìnrin lọ́kùnrin ní adélébọ̀ lóbìnrin náà bá fi ṣe zìnà ìyá tí wọ́n fi ṣe bá fi ìdúnkù máa fi àgbàdà sí ìyá tí wọ́n ní fáwọn tó mú mọ́ wá ní bàtàdá ẹlẹ̀ wọn ló kópa. نكالا من الله قل النبي يا سيديا أن الله بارك ولا والله عليم حكيم الله بارك يومتي أبقالي نجوم بارك الله مغنى بطبنا على يوم نتا وسكا لو هم دلوا كاسم ayà ibi kò bá lè ṣe lórí rẹ̀ yìí pé wọ́n ti mú wa pàtàkì ní ẹsẹ̀ yìí ní sẹ́yìn ní ẹni tí máa ń pé adélébọ̀ lò tó bá délébọ̀ tó ṣìnà àti délébọ̀ bá ti ẹ̀kọ́ máa gbé ṣe ṣìnà ọmọge yóò wọ́n gbà tẹ̀ kátàkátà adélébọ̀ ni àárẹ̀ lásìkò ṣe ọlọ́run ní ṣíṣe tọmọdé àti ní ṣíṣe ti abẹ́lẹ́bọ̀ àdábìlẹ́ kí wọ́n fáwọn ọmọdé inú wọn lẹ́gbà kúlára ọgọ́rùn-ún àwọn tí wọ́n ti dádẹ́lẹ́bọ̀ ní ọkọ́ àdábì padà tí wọ́n lẹ̀ wọ́n lóko pa wọ́n sì lẹ̀ wọ́n lóko pa lójú ìṣọ́lọ́sọ̀ sọ́dọ̀ àwọn lẹ́yìn títí máa bá ti rẹ́rù nínú òsè òṣìṣẹ́ ọlọ́ nínú àwọn òṣìṣẹ́ ọlọ́ Kota Al-Quran Kita berbahaya Yang tidak ada Uh,